Koiki Media bringing the world closer to your doorstep. A kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé. A kí gbogbo ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Odùduwà. Àdámù tí à ń wò yìí, Ọ̀yọ́ State ló wà ní after Mọ́níyà ní ìlú Ìjàyè. À, ìjọba àná ní Ọ̀yọ́ State ló ń ṣe dáàmù yìí bọ́ wọn ò ṣe parí nǹkan tó ń fi ṣe ni pé wọ́n fẹ́ fa dáàmù yìí káwọn tó ṣe àgbẹ̀ ní agbègbè yìí kán lè bá máa rí omi lò torí ẹ̀ ni wọ́n fi ṣe dáàmù yìí ṣùgbọ́n wọn ò parí ẹ̀ kíjọba wọn tó parí a fi àkókò yìí bẹ ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ state pé ara àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gidi tí wọ́n ń ṣe torí a mọ rírì iṣẹ́ wọn ní Ọ̀yọ́ State. Ṣùgbọ́n bí òwe ẹ̀yin àgbàlagbà wa ní pé "Óko okú nìbọn ró". So a fẹ́ kí wọ́n tún kàn fojú sùnùkún wò ìbàyí torí pé kí ni ará ìbàyí máa tún generate a lot of income fún Ọ̀yọ́ State kí wọ́n bá lè parí iṣẹ́ yìí. Torí a mọ̀ pé wọ́n ṣe bẹbẹ nínú iṣẹ́ àgbẹ̀. Wọ́n dẹ̀ mọ Yorùbá mọ́ṣẹ́ méjì láti lè wá ju ṣàgbẹ̀ lọ torí àgbẹ̀ lọ́ba tó abẹ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé kan tún bá wa bo ojú àánú wo bí báyìí kán lè fi gbé ògo Ọ̀yọ́ state ga sí i lẹ́ẹ̀kan sí i Koiki Media bring the world closer to your doorstep ó máa dáa torí pé àwọn local government tó wà ní ni wọ́n ń ṣe agbátẹrù bíbá wọ́n fún àwọn èèyàn lóko dá lọ́fẹ̀ẹ́ láì gbowó ni ṣùgbọ́n ìdí tí wọ́n fi ṣe dáàmù yìí ìdí rẹ̀ ò tí ì wá sí ìmúṣẹ torí ibí báyìí kò jìnnà sí express tó lọ sí Ìsẹ́yìn láti bí sí express kò ju bí three to four minutes lọ so tí àwọn àgbẹ̀ bá tún rí bíbáyìí láti fi ṣiṣẹ́ big nǹkan ló máa jẹ́ fún Ọ̀yọ́ state entirely tó máa dẹ̀ ran gbogbo orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ nítòótọ́ a fẹ́ gba ilẹ̀ wa a fẹ́ jẹ́ orílẹ̀-èdè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn tó ń ṣèjọba ní ilẹ̀ Yorùbá tán sì lágbára láti lè ṣe one or two things ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ní lórúkọ Ọlọ́run à ń fẹ́ àwọn onílẹ̀ bẹ̀ yín ẹ jọ̀ọ́ ń tirọlọ ẹ bá wa ṣiṣẹ́ lórí bíbá yìí torí agbára tẹ ní lénìí lẹ lè lò, ẹ̀ mọ ọ̀la. Ṣùgbọ́n ọ̀la wa da, ọ̀la ilẹ̀ Yorùbá da lágbára Ọlọ́run, lágbára àwọn onilẹ̀. Ẹ jọ́, ẹ jọ ẹ bá wa wá nǹkan ṣe sí ibí Torí nínú information ta gbọ́, wọ́n ní pé wọ́n fẹ́ fa omi yìí káàkiri, wọ́n fẹ́ lé pipe síta ni but there is nothing like pipe ní ibí bàyìí. Information ta gbọ́ láti inú nínú nǹkan tá nínú ìwádìí tí wọ́n fi tó wa létí ni pé wọ́n fẹ́ kí kinní yìí kómi yìí káwọn tó wà ní gbogbo agbègbè yìí pátápátá tí tó máa fi dé Ìsẹ́yìn kan lè bá fi rí lò ní. So local government bí báyìí Akínyẹlé local government ni local government ìbílẹ̀ kan sí Akínyẹlé local government ní bí báyìí so ẹ bá wá nǹkan ṣe sí ẹ ṣe gan.